báyìí látàrí ọ̀wọ́n gógó sìmẹ́ǹtì àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà pàápàá àwọn tó jẹ́ wípé ó kékeré ni wọ́n rí gbà níbi iṣẹ́ ti pariwo lórí àlékún owó sìmẹ́ǹtì tí ó wà báyìí wọ́n ní àwọn kò ní lè donílé ní orílẹ̀-èdè àwọn látàrí ọ̀wọ́n gógó yìí èyí gẹ́gẹ́ bí àjọ àwọn developer ohun ìní real estate developers association of nigeria redan ti kéde pé àyàfi tí ojútùú bá wà sí ìṣòro ti díyelé sìmẹ́ǹtì àti àwọn ohun èlò ilé kíkọ́ mìíràn bíbẹ́ẹ̀ kọ́ ọ̀wọ́n gógó yìí yóò máa lékún sí ni nínú ìwádìí tí iléeṣẹ́ Vanguard ṣe ní ọjọ́ kọkànlá sí ọjọ́ kejìlélógún oṣù kejì ọdún 2024 owó àpò sìmẹ́ǹtì fifty kg kan ti di ẹgbẹ̀rún mẹ́wàá àbọ̀ náírà sí ẹgbẹ̀rún mẹ́tàlá náírà ní ọ̀pọ̀lọpọ̀ àgbègbè nílùú Èkó Ògùn àti àwọn ìpínlẹ̀ mìíràn káàkiri orílẹ̀-èdè Nàìjíríà èyí ló fa ìpinnu ìjọba àpapọ̀ láti ṣe ìpàdé pẹ̀lú àwọn iléeṣẹ́ tí ọ̀rọ̀ náà kàn àti àwọn alábàáṣepọ̀ wọn láti fomijomitoro ọ̀rọ̀ sí ọ̀nà àbáyọ ìdíyelé tó gbòde mínísítà fún iṣẹ́ David Umahi sọ wípé ó jẹ́ ìmọ̀ pé àwọn iléeṣẹ́ sìmẹ́ǹtì ní ìpèníjà tí wọ́n ń dojúkọ ṣùgbọ́n tí a máa gbé ìgbésẹ̀ lórí rẹ̀